ولا متعفانية يقول لا القيامة ولا قرآن الكريم ولا لا إله الله ترى تافين سيدان لقوني وراجوني أننا القول المفيد على كتاب التوحيد ترى التوحيد إمولون لك سيكون هناني أصول الدين بونغويسي هناني إيماني هناني عقيدة تي عسان سلعي فوا عصاوا محمد بن عبد الوهابي تي عقاوا عصا محمد صالح على خطفين من سشير ويفوا بيتان قالونا ني عديث جيشولان صلى الله عليه وسلم ان تتبعنا سنن الذين من قبلكم اما تلف سيا ما تمسي وادي عضو القدر قبضة بالقبضة انت لين تلف حتى لو دخلوا حجر الحصب لدخلتموه ديد ما هنو يولان كوكو هنا بغاو قالوا يا رسول الله ونيوج سلوبة اليهود والنصارى سوى اليهود أكثر النصارى قال فمن تي باتا من تطوع دون أخرجاه إمام بخارة مثل نقبع دي سعدي سير عنك على أو يوان قصي ونبقو everything ونبقو everything ونبقو

àrí inú àlùmọ̀ yìí tí mo sọ pé ẹni tí ìfọ̀bá tọ́ sí ní pé ní haramu wíjì ní haramu lára tí mo ti di odidi olóògbé pé aláàbí kò tọ́ sí ọ ni ọlọ́mọ jàgbọ́n wa di haramu ọlọ́mọ àfihàn bí halálíkà àni haramíkà wà á ní fọ́dúlíkà àmì síwáka náà mọ̀

ودعت أربعة ألف حديثا حللت في الحرام وحرمت في الحلال الله أكبر قلوا هو حديث more than 4,000 هو صو حلال دي حرام هو دي حرام دي حلال كان مسلمين لأنه قاعد كنا بعيلون انت دي حلال ومسوى دي حرام بيقولوا تعال صنجوني أنا غضب قوي إما بقى يقولوا لكم دوليا wọ́n ní ànábì lórí bẹ́ẹ̀ pé nípa ṣe bẹ́ẹ̀ mo ti dú ẹran lọ ní ọmọ yẹn máa dú yẹn máa dú yẹn máa gún bẹ́ẹ̀ wọ́n ní ẹ máa wẹ̀ lójọ wẹ́ǹsì mo gún wẹ́ǹsì wọ́n máa pé ẹ máa wẹ̀ àbí sọ́lọ́dẹ̀ mi wọ́n ní ẹ máa wẹ̀ lójọ wẹ́ǹsì wọ́n máa yẹn tó gbun kaba yẹn wọ́n máa ṣe léwọ̀ ní òfin àgbẹ̀rẹ̀ bá ṣe olúwẹ̀ dáná ó di ìwà gbogbo eléyìí ìrọ̀ gbogbo ẹ̀ kò sí ti ń dé wọ̀ àti ń tọ́lọ̀ bá ṣe léwọ̀ àtàlẹ́bì rẹ̀ والمضافر أي ولوبة نعم ومن آه، إقامة الحدود على الضعفاء و... ها؟ آه؟ نعم عبدين بيني هذا كانت الجنب بيني والله نعم ومنها عقل الربا نحن نعم، نتيه ما جوين لي فقد وجد في أمم السابقة ووجد في هذه أمة àrí inú àwọn tó ń jọ kọjá lọ́jọ́ pé ó máa di owó èlé láti àlọ́ mọ̀ tí wà nínú àwọn tó ń jẹ owó èlé wọn ò bíbò wọ́n ń jẹ owó gbangba ni ọlọ́wọ́ bá kó sànù wa òmìnira àwọn ìkámọ́tò ọjọ́ ọdún aládùn afá wọ́rọ́pọ̀ aṣọra fà náà ni pé táwọn àtàwọn tálíkà bá tẹ̀ kó fi àjẹ wọn táwọn ọlọ́wọ́lá bá tẹ̀ kó fi wọn lẹ̀ wọ́n lọ fún ì ó ní wa ó ní ẹnìkan tó wà ń jẹ́ tàbí bí òun àdókò mẹ́rin lẹ́nìkan sọ pé abdulrasheed meina máa tó kó àwọn olùpẹ́ńsẹ̀n jọ ha wọ́n ní eight years wọ́n ha lẹ́wọ̀n àbí kíní kan wọ́n á ha náà gbé nǹkan kan bí màálù wọn ló gbé ni wọ́n náà ní eight years ha kó bílíọ̀sì jẹ ha lẹ́wọ̀n ẹ̀rí ní ha tó wà pé eight years yẹn gan òun ha nílò ha tó ha ha ha tó ha ha ha nìyẹn. àwọn us yẹn kéré bi yẹ́ àti tìtátà wà wáyé onye si gangan ni ní kérésì yà nílẹ̀ yìí tẹ́bà lọ ziyara gba ayé abíọ́lá tó ń bi tìmọ̀ nípa adébíjì àdèlé kiri kan ẹ̀ ọjọ́ ti lọ sọ́dọ̀ rẹ̀ gbogbo bí ń sinú ilé rẹ̀ ní kò ní ń kó o ní tẹ́bù tẹ́nísì mọ́ dígbà tẹ́bù tẹ́nísì rẹ̀ ìyàwó rẹ̀ máa wá sọ́dọ̀ rẹ̀ ọmọ ìrà zálì ọlọ́ọ̀bà kó sàánù wa ó dé wa gbogbo nípa bínú ọlọ́ọ̀bà ni ọkọ́lọ́mọ bínú sẹ́ni kọ̀ọ̀kan wa من عكامة الحدود على الضعفاء هناني كون موفته كون في الجامعة تلك النعلين ورفع عن الشرفاء أما هو لا كون في ملك وجد ذلك في أمم السابقة وجد في عاب أمة تقول لي أما تسكت أنا واسي لا يعني ابن محمد صلى الله عليه وسلم عرابي كانوا مخزومية وجعلي أما مخزومية يجي لي كان بالمدينة مدينة تقول الله جاء وبكاي كما أجي أما ولو أبوكو فاميليا وجي. كلا وشي يعني جامعين صلى الله عليه kó bá gbé ìfikún kó má bàa fìyà jẹ wọ́n ń dáná àrùn sí wọn ní Usama Usama bin Zaid Usama bin Zaid bàbá rẹ̀ Zaid bin Arif àníbi nífẹ̀ẹ́ gan náà wọn apá Zaid àníbi wa transfer ìfẹ́ bàbá yẹn sọ́dọ̀ ọmọ yẹn so gbogbo ayé máa rí Usama lọ́dọ̀ àníbi sẹ́lẹ̀mù àníbi nífẹ̀ẹ́ rẹ̀ gan ọba ìbáyà Rasulullah àwọn mahazumi àwọn mi كيسعنوا كفريوا النبي آه أسامة أتشفى في أدود من حدود الله ọjọ́ ọmọ tó pàwọn tó síwájú wa rẹ̀ tọ́rọ ìbílú sí wọn ọmọ ṣìpẹ̀ inú ṣìpẹ̀ ìṣẹ̀pẹ̀ òfin ọlọ́run bá ká máa mú tẹ wọ́n ìmọ̀ lọ àwọn fọ́lọ̀ bọ̀ rọ́wà lọ́wọ́ káńtù àti mẹ́ta bíntẹ̀ rọ̀ sùsùlọ́m sára kàtàkàtà àtúnyẹ̀dà mú fọ́lọ̀ bá búra wọláyìn tí wọ́n á pè Fatima ọmọ mi ló bá jalè máa gbé ọwọ́ rẹ̀ ó kù ní ìdílé mazumiya eléyìí ló fi àmọ́ láyé táwa ìmọ̀ ọlọ́ọ̀bà kó sọ àmì ẹ̀dùkọ̀kan wa ni ọmọ sáà fọ̀rọ̀ yìí wà lọ́ọ̀bà sánú wa náà ومنها تحريف كلام الله المواضيع لفظا ومعنى هنالك ما تشجر لوضع نبلوه àti nítumà ntọ́lọ́wọ́ bá sọ ọ̀tọ̀ ẹ ti pé ń kéde ó di wa ó mọ̀ pé ọlọ́run dákọ̀ abẹ́kúta ní Qur'an pé kitaban mawquta àwọn ọ̀fà náà máa sọ jù wọn náà wọn ni ọlọ́run dákọ̀ ọ̀fà ní Qur'an bí ayàtà kílẹ̀ àrọ̀ inú ọmọ ní awúfà wọn ni ọ̀fà ẹ̀yìn ọ̀fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àbàmánìyàn ló kó síwájú wọn ọlọ́run dákọ̀ ó ní wa àwọn ìjẹ̀bú náà wọ́n ni wọ́n dápọ̀ wọn ó ní ìjẹ̀bú ìṣàrà òsàmúdà lẹ́rìnà jáàbù ṣàrà <laughs> àwọn èèyàn ní alẹ́mọ̀ràn tí ó kọ̀ lókan ní sàrántí ọlá àwọn èèyàn Brazil tá a lọ sí ìlú wọn à ń lọ sí ìlú wọn ní àwọn ọmọ ẹ̀ máa ń sọ̀rọ̀ bàbá tó sì wà ní ìlú yìí ìlú àlùbáríkà nìfà kò sẹ́ni tí ó kírun tí ò ní dákọ̀ lù yìí omidu nìlú yẹn jẹ́ musáfù pé láti mọ́ á bẹ̀rẹ̀ ẹ̀rọ àgbẹ̀rẹ̀ omidu lókun sí dísàlámà mi ò rí omidu ń bẹ̀ ó ní à oníwọ́n ti kò sí mi ọ̀hún tó bá kí ọdún sọ pé sẹ̀mí aláwọ̀ lè mọ́ omidu ẹ̀rí mo rí ẹ̀rí omidu kò sí pé fún ọlọ́run àwọn èèyàn inú gbóyè inú kọ̀rọ̀kọ̀rọ̀ yìí ṣètò àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wá tó wá sí ìgbàjọ́ ó di eyín wọ́n kò sẹ́ni yóò kí n tó ní dákọ̀ mi dò lájọ ẹ̀yẹ ó ti tó twenty years sí ìsìnbá àmọ́ ìgbàgbé kọ́ ọ̀lú yẹn àbí àbí ó ti tó twenty years pé tó láàrin sọ́rọ̀ yìí o náà kàkúrì èyí ńlá lélẹ́ yìí ẹ̀mẹ̀gbọ́rọ̀ ọkọ̀ tí wà ọwà jọun ó لا láyé tiwa iná oríṣiríṣi ó máa change ọ̀rọ̀ ọlọ́ba lẹ́yìn ìtumọ̀ ó máa fún تعريف كلام الله عن مواضيع يستجر ربنا لفظا ومعنى قال كاليهود حين كلا لهم يبيع يهود ما نزمقوا ودخلوا الباب السجداء وقولوا حطة أولون يقولون تريبا سجداء يبقى يسير انبرمون وصفين سجداء يبقى يكذفين كيف ركالي kẹbáwò oníkẹ́ ẹ̀tẹ̀ríba ẹ̀tẹ̀ríba wọ̀lú yẹn èyí lè sojúdù kọ́ wọlé olùlù àbí ó lè sẹ́gbé yẹn sojúdù wọlé olùlù ó lè ní sojúdù sí àmà lórí ìròyìn àbí bẹ́ẹ̀ kọ́ ni so báwo ìtumọ̀ sojúdù ni pé kí ẹ tẹ̀ríba ó lè wọ́n ní hẹ́tọ̀ kẹsọ pé ọlọ́run sọ lẹ́sẹ̀ wájú wa àwọn Yahudi bí wọ́n burú dé wọ́n ti ṣe jọ̀rọ̀ ẹ̀ máa ní musa lọ́wọ́ fàjákàlù ara afákàhùn وقالوا حنطة وفي نومكم حنطة والأولون حنطة وقال ثم قالوا ولم يقولوا حنطة وجدوا في عادي أمة من فعل ذاك ذلك اللهم تنصر بها النوم على الأمة فعرف اللبز استواء إلى استلاع بها موتد لأنه استواء الرحمن وعلى العرش استوى ونعم الرحمن على العصر wọ́n tí ó jẹ́ istiwa wọ́n tí ó jẹ́ istilá قالوا الرحمن على العصر استوى طوى وقالوا الرحمن على العصر استوى لا فين تبعلولين كذلك او به والله تعالى عالم قال ابن كيم رحمه الله ابن موافا وفا ابن كيم سبقه إن اللام إذا استولى لا لا لام تبا وقبل استاد تبا تبا بوالي كنترول تن كنترول كان مزيدة موفقوني زاد آعاد التحريف أما ثم يرق ولا موفقون أما متزلة أما ما تريدون كما زاد اليهود في حتة فقالوا حتة دوا يهود يجيبون حتة في انتو نون اليهود ولام الجهمي ما هما يعني نون اليهود نون تاو يهود في الان توين àti láàmù táwọn jàmí àwọn mọ̀tẹ́lẹ̀ àwọn kúrò àwọn jàmíyà ọgá àwọn àgbàlẹ̀ àwọn khawarij ló mọ́ sọ́wọ́nù huma fi wáyé rabbil arṣi zadinani àwọn inú wáyé tọ́lọ̀ bá fi ń bá mi ránṣẹ́ méjì láàmù àti inú nìyẹn wọ́n fi kùnrin أمر اليهود بأن يقولوا حطة الله أبا الرحمن أبت فهو اليهود كنت أقول طيب حطة حطة فأبوا وقالوا حطة لحواه وماذا قلت طيب، آه، آه، حطة حطة وفيكم ني إفانوا كذلك الجهمي كيل لا استوى دي لما الجهمية <coughs> أسمعنا طيب استوى قبوة فعبى وزاد الحرف لنقصان وفي عرف منكم استولى قرار لكن كل بعد كان أبوك كل بعد أدئكم من نور ولوبا وجد في عاد في أمم السابقة من اتخذ أحبارا وربانا أم أربابا من دون الله بينان يعرفنا ما تقول له أما ثم فاستوسوا أتواريبهم فلا من الله لن يولوبا وإذا في عام أمة من يعارض قول النبي صلى الله عليه وسلم بقول شيخه àwọn nínú àwọn àdúgbà yìí ẹni tí ó pé yóò mú ọ̀rọ̀ nígbàmí yóò ti dánù yóò àmú ọ̀rọ̀ ṣéhù rẹ̀ ní ọ̀pẹ́ ọ̀rọ̀ ṣéhù ní ìgbọ́kàn fi wọ́n ń jò ní bẹ̀rùn ó ní lóòótọ́ ni lóòótọ́ ni láàrí kàípálábí ní látàtòrò ní kàmá àtúrà àtúrà nàṣàrà ìsáàbùlù mariama ọ̀nà rí kàbẹ́ ó ní òótọ́ láàrí pé àlẹ́bì sọ pé ẹ má gbẹmí gun ẹsìn pòfó ẹ má gbẹmí gẹ̀gẹ̀gẹ̀ ẹ má nyìlí jù bí àwọn àwọn bàbá Israel àwọn nasara tí wọ́n ti yin isa jù àwọn ò yin jù olówó bẹ́ẹ̀ lójú àbàkù òtọ́ ni àbáwọ̀ yin jù kí lọ́dún ó tó bẹ́ẹ̀ àmọ́ nàbí yìí mọ̀ pé mara rẹ̀ nílẹ̀ ló sọ bẹ́ẹ̀ <laughs> ó lára bí mara rẹ̀ nílẹ̀ ló sọ bẹ́ẹ̀ àwọn àyíjú o kò sí dáa nípa anábì sílẹ̀ ó ní wa anábì lè mọ́gbìn méjì ó láyíjú ó ní bí nàìjíríà gọ̀m̀bẹ̀ òun náà ní gbogbo ẹni tí ó wà nífẹ̀ẹ́ ṣe ó kí ẹ tún lójú ti ọ̀fà àtọ̀ yẹn lọ ó ní gbogbo ẹni tí ó wà nífẹ̀ẹ́ ṣe ó tí wọ́n ti gbọ́ngbà kíámà àwọn ó dúró ní ọ̀nà jẹ́nà tọ́lọ́ bá ní kí ìmọ̀ ọ̀jẹ́nà lọ àwọn ni alámúkí bá a ṣe ó ṣe bá a mọ́sọ̀rọ̀ ṣe é kó bá ní ilé òbí fẹ̀ tí ó wà ní kọ́wà dínà lọ pa àwẹ̀ rẹ̀ nípa ẹ̀rùn rẹ̀ mọ́ ẹ̀rọ adáre onígbẹ̀yìn àmọ́ kò nífẹ̀ẹ́ sí alamúnkí obìnrin dábà ọlọ́run àgbà kọ́wà dínà ọlọ́run ti gbà fáwọn sókè àwọn èèyàn mi ní ẹ̀wọ̀n ọlọ́run bọ̀ sọ wá mi ọlọ́run wọ́n tó bá nífẹ̀ẹ́ sí wọ́n dára ọba dí gbogbo àlùfíà máa wọn nàbí bí wọ́n gbé padà ọlọ́run bọ̀ sọ wá nù ọlọ́run bá sánú wa náà فإذا تعملت الكلام النبي صلى الله عليه وسلم وجدته مطابقا للواقع تبارك نسير على النبي صلى الله عليه وسلم سنة يمكن على النبي صفوعه يمكن سنجان لتتبعن سنة من كان قبلكم أما قصي عن توصل وجهه ولكن يبقى نظر أما عبا ويكابوا ويسندكم المحاذ الحديث للتعذير أو للإكرار سيدي سيدي يا نبي صفوعه قال لي صرعني àbí tí ó ṣẹlẹ̀ completely nìyẹn ọdún àjẹwàb ìdáhùn la ṣẹ́kà ná olè tààzẹ̀ kò sí èmi kálíbà sọ́ra ni tí wọ́n rẹ̀ wọ́n kẹ́lẹ́ oníjẹ̀lú wọn هذا للتعذير التعذير وليس بإكرار فلا يقول أحد آه أنا يقول سأحسد يقول إذن ما سعبسي وسأكل ربا إذن ما جاء ويلي وتعاقدا على الخلق مما إما تعتجو إما تهدو على لوريا ويدالوبا لأن رسول الله صلى الله عليه وسلم قال ذلك ترون بسلام سبقية البيت من قال ذلك فإنما نقول له أخطأخطأ الله سبحانه وتعالى أسمجنا أسمستيك لأن قول الرسول النبي صلى الله عليه وسلم لا شك أنه لتعذير torí ànábì sọ̀rọ̀ yẹn fún wa láti di píkà sọ̀rọ̀ ni kìí kẹ́kẹ́ máa tẹ̀lé wọn wọ́n ààrẹ kára lè sọ́àbà lọ́sọ̀ bá wọn sọ̀rọ̀ pé ayyahudu wa nasara sáwọn yahudi àti nasara kọ́ọ̀lá samen tí ì bá sàwọn sàtún ni ọlọ́run lè yọ wá gan àwọn èèyàn tẹ̀lé yahudi àti nasara lójú ẹ̀ tí wọ́n fi ní ìsìn tó díẹ̀ díẹ̀ wọ́n bá rí pé tí wọ́n fẹ́ sàdúrà fáwọn ìkẹ́dùdú sàdúrà kọ́ um, wọ́n dùn sàdúrà tí wọ́n bẹ tí ìyàkọ́ àti àwọn bá ń bọ̀ wá tó dé wọ́n ní ẹfi pọ́n wọn lé ẹ̀dìdì fún ní ìṣòwòjọ́ ọdún lọ pé àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ nìkan ní kọ́mọ́ dìde dúró ó di ọlọ́ọ̀bà kó sàánú wa ẹ̀ṣẹ̀ sí àwọn Yahuda àti Nasara wọ́n mú wọlé fún wa ọlọ́run mọ́ sàánú wa naam naam كراوي ثم يقول لهم أيضا إن الرسول صلى الله عليه وسلم أخبر بأشياء ستقع الذي يروي فوانيك عن كثير السلاني ومع ذلك أخبر بأنه حرام بالنفس القرآن أما ثم يقول حرام كما ما سبيه قالوا نفس القرآن كما قصوا قضي ومن ذلك أنه أخبر أن رجل يكرم زوجته ويعق أمه أولا أنه يسمى هيكي أيرو من يلوني يوم أطيع ويلي يسمى يكريه فين سنة نبي نقول أسكو كمبو كان رأوا تقول إياوا مو يكريه تقول أولي ويرو في يعواني أوز جيلا بي أولا تنتجو لي أما يعواني أما يعواني أما وقد ومن ذلك أنه أخبر أن رجل أقاري يكرم زوجته يوم الطيوالي ويعق أمه إذا ما يقول إيه وأخبر أن الإنسان يعصي أباه ويبني صادقه وأنا اللي بيقول يوم قارو بباري يوم أسير بباري أما يوم قارو أريري وهذا ليس بجائز بنفس القرآن ولي قبامون قبل نفس القرآن ولكن قصد التعذير من هذا العمل أنا بنصفواني كلبا صراقون بلو شبه ولما جابا ما سنك تجبه لعبا وجد في أمم سابقة من يقول المؤمنين أرنوا وعلى أمة قجالوا أن ينصفان المؤمنين اسكنا إن هؤلاء الضالون فهو إليه صنع وجد في عاد أمة من يقول المؤمنين

wọn ò gbọ́dọ̀ mi yàtọ̀ wọ́n máa fọ́ sí yẹn wọ́n máa sọ pé báyà ọ̀ civilized you are uncivilized ẹ máa civilized owó sì bẹ̀rẹ̀ kó máa fi kó máa fi jẹun bẹ́ẹ̀ ni mùsùlùmí bí wáyé pé àníbi fi wáyé pé ìmọ̀ ṣe tọ́ni yá àkúrò wọ̀nyẹ́ sọ bìṣímàlì fàkúrò wọ̀ṣọ́rọ́bù bí ẹmí nìkùn ṣe tọ́nà ọ̀tá yín ọwọ́ fi jẹ fi mu ẹ̀yin ẹ máa fọwọ́ tún jẹun máa fọwọ́ tún mu mi bá lẹ́nu bí ìtúlọ́tún àti láàmì fọwọ́ tún jẹun àwọn ọwọ́ sì náà fi mu mi tẹ́bá ní ọ̀sáàlù ah, ẹ̀fọ́wọ́ tún mú mi yóò ní epo yìí kọ́ọ̀pù tó bá di ọlọ́dà fún ní epo ní kọ́ọ̀pù ó di yé wa ọlọ́mọta fọ̀rọ̀ yé wa wa alaikum salam. kò sí fún mi ò fi yé lẹ́yìn. نعم جاء في ذلك حديث رواه الترمذي او انه او الرسول ما بين انه حديث ثالث بعده امام الترمذي حديث نمبر 2210 من حديث علي بن ابي طالب بلفظ انه حديث عبد سيدنا علي بن ابي طالب يقول اذا فعل فعلت امتي خمس عشر حصل هل بأبلاء لا لا كفر عنوان iṣẹ́ wọn sọ pé àwọn nǹkan mẹ́ẹ̀ẹ́dógún kan mẹ́ẹ̀ táwọn olùkọ́ bá ń ṣe aburú ọ̀sẹ̀lẹ̀ sí wọn ó ní ìlà fa'alat ummati khamsa ashara khasla halla biha bala la ilaha illallah rabi ni ìṣẹ́sí mẹ́ẹ̀ẹ́dógún kan bẹ́ẹ̀ táwọn olùkọ́ bá ń ṣe aburú ọ̀sẹ̀lẹ̀ sí wọn qila wa ma hunna ya rasulallah ó ní ìwòsí ọlọ́ba kí ni àwọn nǹkan náà يا رسول الله قال إذا كان المغنم دولا وأمانته أقول تبقى آه، كغنيمة ولدوا كاي كاي دوك ياي وأمانته مقنما يقول أمانة أدي دعواتي كسنجل تروس ما والزكاة ridan muriman mugriman ẹ pé zaka wá dípò àwọn èèyàn sáwọn pẹ̀lú zaka kò sẹ́ntì ní ọ zaka ma wà ata rajulu zawjata o wà aka umma tọmọ bí èyàn bá ń tẹ̀lé àṣẹ ìyàwó ẹ̀ tí máa ń kọ sí yẹ ẹ̀ ọ ìyàwó ẹ̀ lórí ìyẹ́ àbí wà bára sadiqa o wà jaffa abahu tó wá ń tẹ̀lé àṣẹ ìbánisẹ́ dáadáa sí uh, ọmọ ọ̀rẹ́ tó wá bù yọ ọmọkọmọ sígbà bẹ́ẹ̀ pé adákùn ayé tí ayé analọ́kà bí lẹ́n pè ní ọmọ ìlàdárì ọlọ́mọsọ wa nù ọlọ́ba náà wọ̀rọ̀ tẹ́fà àti àṣùwá ti fi masajid táwọn yẹn bá ń gbóhùn ẹ̀ṣẹ́ ń kaba ẹ̀ ní ọ̀ká o tó mẹ́ẹ̀dógún tó lè kú mẹ́ẹ̀dógún wọ̀rọ̀ tẹ́fà àti àṣùwá fi masajid lọ́pàá òun yẹn ń bóun sókè máa ti pariwo gbẹgbẹgbẹ APC ni PDP ni máa ń bóun sókè máa tó máa ṣe máa bóun sókè máa ọdún ẹ̀kọ́ gbogbo ní ìṣẹ̀lẹ̀ yìí kó ń káàkó máa wò tó máa ń ṣe ń bẹ̀ ká sì máa gbìyànjú àti má ṣe ó di àwọn aburúkú máa ṣẹlẹ̀ ní ọlọ́run kó sánà kọ̀ọ̀kan wa náà ọ̀kánà za'imu lọ́kọ́ mú kí ni arzaláhùn tọ́pá síwájú àwọn ìlú àti àwọn jama orin tó jẹ pẹ̀lẹ̀ jù láàrin wọn wọ́n gbẹ̀gbẹ̀mí sọ́n dábẹ̀mí sọ́n jọ mú ìrọ̀dá rẹ̀ kó mọ́ síwájú ẹ̀rọ ọba náà wà á kàrà mọ̀rọ̀ mọ̀ká fọ́tún ṣe rọ̀ jẹ́ pé ẹni tí wọ́n máa kọ́lé jù lẹ́nu wọ́n bẹ̀rù àbúrò rẹ̀ kéde pé wọ́n bẹ̀rù wọ́n tàn lé torí pé ó jẹ́ ìrìn dáadáa àwọn àpótí ti kàlábùkù ó bá ti rànjú mọ́ olú ẹ̀dá náà yalla boy yalla boy tó ń ṣe sí kéde pé torí nǹkan mímu nítorí kan bẹ̀rù aburú ọwọ́ rẹ̀ ni ó di tó bá kí fún àkólé rẹ̀ ó di ọlọ́ọ̀bá kó sáà mẹ́rin kọ̀ọ̀kan wa ẹjẹ́ kó máa pálí jù láàrin láwùjọ ẹjẹ́ pé wọ́n ń bẹ̀rù mọ̀káfẹ́tẹ̀ ṣẹ́rọ̀ wo wọ́n bẹ̀rù aburú ọwọ́ wọ́n ṣẹ́rọ̀ tilẹ̀ ọmọ wọ́n ṣẹ́rọ̀ bàtẹ̀ ọmọ wọ́n lẹ́yìn tẹ́lẹ̀ ولبس الهنام او يبان موتي او موتي كاكري ولبس الحرير او يبان وصو عريري اتخذ قينات ومعادف او يبان في عشو والمعادل هذا ميوزيكال انسمنت معادف ولو من ميوزيكال انسمنت بدون ولا انا اخر هذه امه اولها tó ẹ pé àwọn tó wá ní wọ́n máa ń bú àwọn tó wájú àwọn tó wá ń bẹ̀yìn wọ́n máa ń bú àwọn tó wájú àwọn wọ̀nyẹn ọmọdájú àwọn ọmọ àwùjẹ́ ọdún yẹn ọlọ́run kó sànà wà àwọn àfáàbí bẹ́ẹ̀ ó jẹ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn àfáàwà ẹ̀wọ̀n kankan àwọn adágbóngbò wọ́n ń pè ọlọ́run bá kó wà ẹbí wọ́n bá dé pé wọ́n ń pè sí Imam Malik ní Michael ọmọ ìrà sí ìgbìnà ọlọ́mọ sọ ọlọ́ba káwọn yẹn máa sọ nígbà náà kọ́nà tó wá rán atẹ́gùn púpà atẹ́gùn bínú ọlọ́wọ́ bá ní àwọn hasfen àbí gbélẹ́ni àwọn maskan àbí kéjì àwọn yẹn sí aburú bí wọ́n sọ bí ọ̀bọ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn àdí ti dá afa ó alámọ̀tì balbani rahimahullah fi dọ̀ífù jáde nígbà àdí ti yẹn mẹ́bà balbani àdí ضعيف جدا سوالو في يكون عبيد دوان بينه تو نربوكو اه نربوكو في ضعيف جدا لا لا في ذا تو تعملوا بيوني ربو وفرمان دوان زوني ọlọ́run kó sànù wà ní ọlọ́run bá ẹ̀ẹ́ nígbà tí bàbá gbogbo ọba yìí gbogbo káwàá gbìyànjú àti sọ̀rọ̀ mo sọ fún yín mo sọ fún yín rí la ilaha illallah la ilaha tẹ́sílẹ̀ mo sọ fún yín ìyá tí ó ṣẹlẹ̀ sílé sọ fún mi lè ràṣọ ọdún fáwọn ọmọ rẹ̀ yíyèké ọwọ́ àpàdé ọmọ rẹ̀ àgbà fẹ́sbọ̀n rẹ̀ ní Kánò pẹ̀lú ìyàwó ẹ̀ táwọn náà wà rọ̀ṣọ̀ fún ọmọ tí wọn ọmọ rẹ̀ àgbà yẹn ti ní ìyàwó ọwọ́ àpàdé ọmọ rẹ̀ ìyá yẹn lọ́jà ní jáde kórì kórì àbí wọ́n pe ah, alájà yìí náà wà ní àwọn ènìyàn ìyá yẹn kẹ́rù lọ́wọ́ tó pé ẹrù yẹn wọ́n ti gbé fún mẹ́ẹ̀dúkọ́ ni ọmọ yẹn pẹ̀lú ìyàwó ẹ̀jẹ̀ lọ wọ́n jẹ̀ jùmọ́tò wọn gba ẹrù ọwọ́ ìyá ìwò yẹn kò gbúdọ̀ ní ọkọ̀ lọ́dọ̀ ìyá yẹn wọ́n lè wá tẹ̀lé ìyá yẹn ìyá yẹn ní ẹ̀mí jì là ń pàdé láàrin ìjà ìyá yẹn ní kọ́mpé ọ̀rọ̀ ìpín ẹ̀mí jì là ń pàdé láàrin ìjà ọ̀yá yẹn wá jáde sí iṣẹ́ ní sùtìmí tó ti wọ́pọ̀ tó Kaduna ọmọ ẹ̀rọ kọjá pẹ̀lú mọ́tò sí pẹ̀lú ìyàwó ẹ̀ olùkẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ space ẹ̀yìn wa wọ́n sì kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn ìyá yẹn wá mọ́tò Kaduna Kaduna ń jọ yẹn Zaria ibi bí ọjà lùdẹ́ tẹ̀tẹ̀ ní iye yìí tọ́ mọ́ bínú pé máa bínú sí bínú kò sẹ́yìn lẹ́yìn ó sì fìyà yẹn lẹ̀ ìyá yẹn ló bí sí ìgbọ́ lójú ní sẹ́yìn ẹ wo ọmọ bùrẹ́ burúkú ọmọ ọmọ ọkọ ẹ. ọ̀nà ni wákàtí abdulhamid mọ́kọ́ tí sọ ọmọ bá di náà kọ́mọ́ máa lé mi jáde àwọn wákà abdulhamid yẹn omi ọmọ alágbára ń bẹ̀ bá mo fẹ́ mo fẹ́ máa kọ́ wákà yẹn mi ọ̀kà mi kàrá yẹn mi mo fẹ́ wákà abdulhamid akọ́ mi wákà yẹn ọ̀kadà ń bẹ́jú máa sọ pé ẹni bá ń bínú òun kọ́lọ̀ ń da wàhálà búburú sí lẹ́nu kọ́ máa ń búburú wàhálà kó fi kọjá àwọn kẹ́tí ṣẹlẹ̀ ní àwọn tó ń ṣẹlẹ̀ tí wọ́n ní lọ́rí bò dídàm obìnrin àwọn kẹ́tí ṣẹlẹ̀ ní táwọn èèyàn ka bàbá wọn kún wa pé ogún kẹta àpín ogún kẹta àpín four million lọ́wọ́ mẹ́lẹ́ báyẹn bá balẹ̀ wáyé tí jọ́kàn báyẹn seven million bá báyẹn ní amiru abẹ́ ẹ̀mẹ́rin dẹ́gbọ̀n seven million mo lọ́ba mi bíbí ntọ́kàn yìí ntọ́kàn yá ẹ̀ náà nù déédé ntọ́kàn yìí wọ́n wá fún ntọ́kàn yìí náà lọ́kàn yẹ ìyá yà tọkọ ti kọ́ra wọn lẹ̀ ọ̀rẹ́ ọ̀dà ó ń ṣe dáadáa fún ìyá ẹ̀ náà bá a ti gbọ́rọ̀ yìí bàbá kan pàkàtà bàbá sì yìí ó dé kàfàrà bá tẹ̀ iná bá fọ́ fẹ́rọ̀ gùn bàbá yẹn ní ọmọ mi ló tútù àwọn lọ́rùn ìyá jẹun báyìí ó ní wọn ṣe tó ń gùn mi àmì ìbọn tí tàbí ta mò ń gùn ilé rẹ́ńtẹ̀lì mò ń gbé seven million akàmì ní dúkìá ọmọ mi yáyẹ bàbá yẹn obìsí bọ́lú jẹ́ obìsí pé màá máa sẹ́gun ní abájọ́ àmọ́ máa sẹ́kùn ọmọ yẹn kú ni ẹ́ àwọn ti yẹ tí gbogbo tó ń sọ yìí tí ń ṣẹlẹ̀ ní àwọn lè má rí àwọn tó ń ṣẹlẹ̀ ní gbogbo sọ fún ìdí mẹ́ta ẹni tó wọ́n bá owó lápò òkú tó dé báyìí rí òkú mẹ́ta àjọ kò sí ìgbà wọ́n rí ìgbà wọn pípín yẹn rí wọ́n bá bá mi pẹ́ ìgbìmọ̀ àbá àwọn kó yẹn lọ́wọ́ kankan mo ní ìmọ̀ yìí rí wọ́n ní ah, àwọn ọmọ mi one eh, million ní bọ́tù lówó yẹn wọ́n ti wá san one million oko nine hundred thousand torí àwọn tó bèbí láì tó ta lẹ́yìn wọ́n yọ hundred thousand mílíọ̀nù àbí èyí kan gbọ́ mílíọ̀nù ta wọ́n bá kó èsì mi lẹ́yìn bí oṣù mẹ́rin wọ́n balance wọn wá wá ẹ̀gbọ́n òkú tó kú ẹ̀gbọ́n òkú tó kú tó bá ní amílùkẹ́ tó tó yẹn mo ní ṣí ẹ̀tẹ̀ mi mo ní kílèmù tó fẹ́ kílèmù torí lẹ́yìn táwọn táyẹ àwọn òríwé rẹ̀ kọ́ tó ń lọ tó ń fi ṣèwé rẹ̀ wọ́n ti fẹ́ rà òun ná seven hundred thousand màmá ẹ̀ tó dé màmá òkú náà wà jòkú gbogbo wọn sì fi ah! à màmá tó bí ẹni tó ń sọ̀rọ̀ yìí tó jẹ́ màmá òkú tó kú náà wà jòkú ó ní à ah! ẹni kan wà sọ̀rọ̀ lóto tá lọ́rọ̀ sọ ẹni kan lóto á sàn fún ẹni náà ni tó aládìí ló lẹ́dìí wa mẹ́ tó bá lọ́wọ́ di wa ní two hundred thousand ní seven hundred thousand ní ó five hundred thousand bẹ́ẹ̀ ọmọ mọ́ 17 years old Suleiman ló kọ rẹ̀ tọ́jú ọmọ ẹni tó kú òun àti first month ó ní mi rù ẹ́dàkùn àwọn owó kan bẹ́ẹ̀ tó tí wọ́n sírò ní bàbá mi kú wọ́n bá 30,000 lápò wọn wọn sí lọ lọ́yà aláwọ̀ 30,000 ní ó ń kọ́ra bìtì mẹ́ta káwọn yẹn jẹ́ ń jọ kẹta ni olùwọ́ tó ń wo mẹ́ta tó ń wo mẹ́ta ń bi olókù àti owó ọmọ orúkọ ló ná olówó yẹn ra bìtì mẹ́ta tẹ táwọn táwọn tó wọ́n jẹ́ ń jọ kẹta sàárà ọmọ yẹn àbọ̀ ẹ̀ wa ọ́ àtẹ̀kíjà fún bọ̀ ẹ̀ àti àgéjẹ ẹ̀yẹ́gbọ̀ lápò ni olùrẹ̀ mú níbi kékeré tábìtà ọ̀dù ó lẹ́yìn náà ilé tí bàbá mi fi lẹ́yìn seventy five thousand self-contained méjì ni ni wọ́n ń gba ẹ̀kọ́ kan láti one hundred fifty thousand wọ́n dẹ̀ sanwó ọdún méjì fún bàbá wa ní bàbá tí ń kílè mú owó ó ní láti three hundred thousand ó ní ah ọmọ yìí nítorí sọ mílẹ̀ sẹ́nu amíru orí òun ti dàrú ẹja kúrò sódò ọ̀rọ̀ jùgbà mí mo ní orí rẹ̀ ọ́ dàrú náà ah oúnjẹ tí a bá ń jẹ láti jọ ìyá ẹ̀ ní ìyá ẹ̀ bẹ̀rẹ̀ ìyá ìjáde ìyá ẹni mi fún ọlọ́jẹ̀ ó ní oúnjẹ tẹ́ ìjọ láti jọ yìí ṣé ìyá ẹni mi fún ọlọ́jẹ̀ àbẹ̀bẹ̀ Madina ìyá ẹ̀bá kọjú sí ìyá ọmọ ọmọ ẹ̀ tàbí ó bọ́lọ̀ sí gbóúnjẹ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ yóò ti àtẹ́lọ́rùn àbúrò ọmọ ìyá kẹrin bàbá kẹrin ni wọ́n ó di ẹyin àtẹ̀lẹ́ra lè ní 1.5 fáwọn ọmọ ẹ̀ ní mawuta ìtọ́wà lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ntà ìtọ́wà pẹ̀lú wọn pè ní mawuta bẹ̀rẹ̀ àtẹ̀lẹ́ra lè bí fáwọn ọmọ ẹ̀ ọmọ ẹ̀ rádà bọ́ ẹ̀ padà sára ìsinmi ní bọ́ Suleiman ẹ̀ tó wọ́n ní sígìlà àdàbí níkà ọlọ́wà kùsàn that's life so wọ́n tó ń sọ pé dàí fún dídàn kọ́mọ̀ pàwọn yẹn jẹ́ owó morukà wọ́n jẹ́ owó ìjẹkújẹ wọn wọ́rì wọn ọ̀gbà pé àkíyàmọ̀ bẹ́ẹ̀ ألا يظن أولئك أنهم بعوصون ليوم عظيم يوم يقوم الناس أبو يوري يوري في إيه تبوى نوسي bẹ́ẹ̀ni ilé ìpọ̀ ilé ìpọ̀ yẹ́kẹ́yẹ́kẹ́ ọlọ́pọ̀ ìpọ̀ yẹ́kẹ́ ẹ́ ẹ́ alákọ̀wé tí ń gbìyànjú ara rẹ̀ oníkìsí alákọ̀wé nìkan ni ó lẹ́nu tí ọkọ̀wé gan ṣe mẹkáníkì gan ṣe olùwárà gan ṣe ọlọ́run kó sànù wa ẹni tí wọ́n bẹ́ yà pé ara alákọ̀wé tó dúró dédé pẹ̀lú Islam tó wà pé màmú màmú òun ni ọlọ́run kó sànù wa. ọmọ ọba yìí ẹ̀rọ ẹgbẹ́ ẹ̀kọ́ òun sọ pé. نعم نعم فالمعافي تالي واسع لا عصر في أممي على حد ما سبك أنك بليل أتي على أمة أتي بريل ذاتك اعتواجه ولكن ما وافق الله بهداية اهتدى من وفق من وفقه الله بهداية اهتدى mẹ́tọ́ bá fẹ́ fọ́kọ́ mọ́nà yọ mọ́nà gbogbo bí báṣkìtì lè wújú tó gbogbo ti dúró tó ara wọn fún mọ́nà ọlọ́ta káwọn tó mọ́nà ọlọ́ọ̀bà sánú ọlọ́ọ̀bà ọlọ́ Qur'an al-Karim wọ́n hasil jọ́sẹ̀ rẹ̀ ní pé annaka la takadu tajid ma'asita fi ààbẹ̀ umma illa wajadat la'a aslan fi mun sabi kò ní síwọ́ ìṣẹ̀kẹta àwọn yẹn wù ní àti kò gbogbo àwọn kan ti wẹ̀rẹ̀ ودي وسيوة كلام قبل أسكبه ولا تجد ما ست في أمم سابقة إلا وجدت لها وارثا في هذه الأمة كسيوة شكتا وما هو نوع تقول له أفكار قرية وتوجبوا توجبوا سنة لنوع الأمة وعينا قالوا بقى أما مناسبة الحديث للعباد أورايت هذا بربابي صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀dẹ́ rẹ̀ ní bó bá ti ṣe mọ̀má rẹ̀ sí náà ni ìyàwó rẹ̀ fi ṣe mọ̀má rẹ̀ bó bá ti ṣe mọ̀má rẹ̀ bá ti kọ́ mọ̀má rẹ̀ sí ní ìyàwó rẹ̀ fi ṣe mọ̀má rẹ̀ wàhálà alájà ti pọ̀ jùlọ rẹ̀ lákùnrin náà mọ̀ yọ̀ wá lẹ́nu dákun ó di alájà fẹ́ wa dákun ní kó máa gbé jọ́ngbé máa pọ̀ ránṣẹ́ sí wọn bẹ́ẹ̀ náà dárí ẹbí ẹ̀fọ́ kan ránṣẹ́ sí wọn dé òní kẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olóòbá wọ́n mẹ́jà bá wọn sórí ibú wọ́n alaikum salam dìlà hmm. ọmọ ẹ̀yẹ sáláìsì ni àbí gbọ́dọ̀ jẹ́ ọ̀yẹ́ ọmọ ẹ̀yẹ sáláìsì ni àbí ìlú fẹ́ mo bọ́ mọ́ ẹ sọ̀rọ̀ mo bá mọ́ ẹ sọ̀rọ̀ yóò máa tẹ́gbà fún mi máa ṣe bá fún mi. mo ti wá sí fún mi.